irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àáfà tó sọ pé ẹ wá yẹ̀ṣẹ̀ wò àtẹ̀yí tó sọ pé ẹ wá pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ ṣe súfì irọ́ ni wọ́n ń pa. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àfà tó sọ pé ẹwà yẹn ṣe wò àtẹ̀yí tó sọ pé ẹwà pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ̀ṣẹ̀ súnfì irọ́ ni wọ́n ń pa. ànírọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àfà tó sọ pé ẹ wá yẹ̀ṣẹ̀ wò àtẹ̀yí tó sọ pé ẹ wá pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ ṣe sùfì irọ́ ni wọ́n ń pa. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. àfà tó sọ pé ẹ wá wò àtẹ̀yí tó sọ pé ẹ wá pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ ṣe súnfì irọ́ ni wọ́n ń pa. Ànábì ló sọ fún wa wípé kò sábúrú kankan. Ànábì ló sọ fún wa wípé kò sábúrú kankan lẹ́yìn aburú tọ́lọ̀ ń kọ̀ fún ẹ wípé kò sábúrú kankan. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. àfà tó sọ pé ẹ wáyé ṣe wò àtẹ̀yìn tó sọ pé ẹ wá pẹ́ nàbí àtẹ̀yí tó sọ pé ẹ̀ṣẹ̀ Súfì irọ́ ni wọ́n ń pa. Ànábì ló sọ fún wa wípé ẹ má ẹ̀ṣẹ̀ wò. Ànábì ló sọ fún wa wípé ẹ má ẹ̀ṣẹ̀ wò. Ẹni tó bá ẹ̀ṣẹ̀ wò àtẹni tán ẹ̀ṣẹ̀ wò lọ́dọ̀ rẹ̀ wọ́n ó ṣàgbákò kẹ́yìn kẹ́yìn ààyè wọn wọ́n ó ṣàgbákò kẹ́yìn ààyè ayé pẹ̀lú ọ̀run wọn. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àfà tó sọ pé ẹwà yẹn ṣe wò àtẹ̀yí tó sọ pé ẹwà pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ̀ṣẹ̀ súnfì irọ́ ni wọ́n ń pa. ọlọ́run ló sọ fún wa ká má ṣe pànábì lóòlùwà ẹni tó bá pànábì lóòlùwà ó ti di ẹlẹ́bọ kò sí àfẹ́ríjì fẹ́ni tó bá ń ṣe ẹbọ tó sì kú sórí ẹbọ kò ṣàforíjì fún wọn. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àfà tó sọ pé ẹ̀wà yẹn ṣe wò àtẹ̀yí tó sọ pé ẹ wá pílánàbì àtẹ̀yí tó sọ pé ẹ ṣe súnfì irọ́ ni wọ́n ń pa. nàṣíhà mi fún ẹ ìwọ tó ń yẹ̀ṣẹ̀ o nàṣíhà mi fún ẹ ìwọ tó ń kànábì nàṣíhà mi fún ẹ ìwọ tó ń pèsè o kó wá àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run kó wá àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run yóò gbàtúbà ẹ̀ tó bá ṣe yóò sì tún kẹ́hàn. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ń ṣe. àfà tó sọ pé ẹwà yẹ ṣe wò àtẹ̀yí tó sọ pé ẹwà pẹ́nàbí àtẹ̀yí tó sọ pé ẹ̀ṣẹ̀ súnfì irọ́ ni wọ́n ń pa. ẹ má lọ yẹ ṣe wò mọ́ o irọ́ ni wọ́n ń pa. ẹ má lọ yẹ ṣẹ̀wò mọ́ rárá. irọ́ ni wọ́n ń pa. àáfàá tó sọ pé òun ṣẹ́. irọ́ ni wọ́n ń pa. àáfà tó sọ pé òun wò ṣẹ́. irọ́ ni wọ́n ń pa. àáfà tó sọ pé òun wò mí. irọ́ ni wọ́n ń pa. àáfà tó sọ pé òun wò mí. irọ́ ni wọ́n ń pa àáfàá tó sọ pé òun wọ̀wọ́. irọ́ ni wọ́n ń pa. àáfàá tó sọ pé òun wọ̀wọ́. irọ́ ni wọ́n ń pa. àáfàá tó sọ pé òun wé pẹ́. irọ́ ni wọ́n ń pa. àáfàá tó sọ pé òun wé pẹ́. irọ́ ni wọ́n ń pa àáfà tó sọ pé òun ò ṣe irọ́ ni wọ́n ń pa àáfà tó sọ pé òun ò ṣe irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe àáfà tó sọ pé ẹ wá yẹ̀ṣẹ̀ wò àtẹ̀yí tó sọ pé ẹ wá pé ànábì àtẹ̀yí tó sọ pé ẹ ṣe sùfì irọ́ ni wọ́n ń pa. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. irọ́ ni wọ́n ń pa ìmùlẹ̀ ni wọ́n ń ṣe. àáfà tó sọ pé ẹ wá yẹ̀ṣẹ̀ àtẹ̀yí tó sọ pé àtẹ̀yí tó sọ pé ṣe irọ́ ni wọ́n ń pa. The Guidance Facebook page. Follow, like, and share.